العالمين ولا عاقبة للمتقين فلا عدوان إلا على الظالمين ربنا آتينا الحكمة وفصل خطاب ومن يوت الحكمة فقد أوتي خيرا كثيرا السلام عليكم ورحمة الله وبركاته أسكف ولو بالا نجلو an tsoro ike àti ìgẹ̀ fún aṣíwájú ẹ̀dá olùṣìfẹ́wa annabiwa muhammad sallallahu alaihi wasallam iske olon kuma kanabi na tawon rari da tawon sahaba rẹ̀ belawa ba kó sanu àwa náà tawon obi wa tawon alfawa tawon ọ̀gá wa tó bá wá jama'a lọ́kùnrin wa lóbìnrin lọ́mọdé àti lágbàmúzà kanuwa adìsí lédúró ní oṣù ní makini بسم الله الرحمن الرحيم وأما الأحاديث فالأول ما حديث باب يلاك راكم به عن أبي هريرة رضي الله عنه وصلنا أبي هريرة المتاجر المسلم عن النبي صلى الله عليه وسلم قال أذوك دعوني وما تحدثكم ما صرفي يتبعصهم قال اسمي لي من بيلي قال دعوني ما تركتكم إنجي ما صرفهم قال إما ما أقواديه فإنما أهلك من كان قبلكم يجب أن تقول إن تقول بارضانة وصواجه يجب أن كثرة سوالهم أطلقوا بيري و... واختلافهم على أنبيائهم أكما يقول الله النبي الله بوا فإذا نعيتكم عن شيء فاجتنبوه تبقى كلمة في بما تنقبي أجنتك أنا وإذا أمرتكم بشيء بأمر تبقى إلاتك فاتوا من أمة ستات إذا بقى كبير كثير متفقوا عليه إمام بخاري في مسلم بعد سواه ní ìgbà tí bàbá yín sọ̀rọ̀ àti bàbá yìí ẹ̀yẹ sí mẹ́ni kí jìnnà sí ẹ̀jìnà sí kọ̀mpútà mọ̀ sọ̀mọ́ bẹ́ẹ̀ ní tó kó pàrọ̀ bá wọn sọ síwájú ní ọkọ̀ tí wọ́n bá ní Israel ọkọ̀júwe irú ẹ̀ tó wà ní Quran tó wọ́n fi sọ sọ́tò bọ́kọ́rà ní sọ́tò bọ́kọ́rà súra ẹ̀ tó gùdù ìdí àwọn bàní Israel ipa ìbéèrè ìbéèrè ìbéèrè lọ́rùn sọ sọ́tò sọ́tò bọ́kọ́rà olówó kan ló ní owó gidi gan kọ̀wá bímọ ọwá mọ́kàn náà ọmọ ẹ̀gbẹ́ ẹ̀ wà mú sọ́dọ̀ omugẹ́ bí ọmọ ọmọ yẹn owó yẹn wà wọ̀ lójú bàbá yẹn kú bí máa wọ́n pa bàbá yẹn wọ́n pa bàbá yẹn kó lè bá jogún owó wọ́n bá gbé sílẹ̀ lọ sí ìpìlẹ̀ ẹni tó máa kó nǹkan lólówó máa ní fàǹfà tó máa fi ilẹ̀ máa lọ́wọ́ pé ní èrí àbáwọ̀ èrí àbáwọ̀ náà ni ó bẹ̀rẹ̀ sí sọkún ó bá wà bàbá sí nígbà láwọn ìbá rí lẹ́kùnlé ẹni tí òun pẹ̀lú ẹ̀jọ́ máa ní èdè àyè ìrọ̀ ni ah bí àwọn àti ìgbàgbọ́ náà lọ́pàá ìjà wo ló débẹ̀ tó tó wá fi pa ní kọ́mọ pa ah! àkọ́kọ́ bá fi wá bá ní ẹ̀kùnlé ilé rẹ̀ lọ́dí pé àwọn ìran tiẹ̀ àkàwọn ìdílé ìtẹ̀kì ìdílé àwọn ọmọyọ tẹ̀síra wọn ọ̀kan náà tó ní láàká yìí lọ ní ah, ẹgbẹ́ ti báyìí ṣíwájú ọlọ́mọbẹ láàrin ṣíwájú ọlọ́mọbẹ àkọ́bọ̀ àwádìí ẹ̀ sí ó àwọn àfi jẹ pẹrẹ màálù tí wọ́n mú lọ́lọ́wọ́n bá wọn wọ́n lọ́fẹ́ jẹ pẹrẹ lọ́kún àwọn agani kó rí màálù àwọn afẹ́ àbí àbíṣẹ́ tó dáa pé wọ́n agani kó rí màálù wọ́n sì lọ jango wọ́n ni ra màálù wọ́n ni dùn ní ọba àtọmọdé ọba àtàgbàlagbà ọba àtàgbàlagbà ọba àwọn abẹ́rẹ̀ tó béèrè rẹ̀ irú màálù wo ni ọlọ́ni fún wọn màálù tí ó dàgbà jù tí ó ti kéré jù àwọn ànúbẹ́ ní ọgbàlẹ̀ tó wà ní ọmọdé ọ̀rẹ́ wọ́n tí wọ́n sọ fún wa wọ́n nínú màálù wọ́n sí ìtọ́ olóko orí ìtí àtúntà fi olóko ìbí ọ́n bèèrè bèèrè wọ́n ni ara màálù tí ò ní kò tí ò sí bù kàkàrà rẹ̀ tí ò sí bù tí ká yẹ rẹ̀ wọ́n tí wọ́n ni màálù yẹ yóò sọ̀rọ̀ fún wa kọ́lọ̀ wo nina ẹ wo ìbéèrè ìbéèrè màálù sọ pé yẹ́lò ni golden color ni gold ara ìtí wọ́n ń shine lẹ́yìn náà kò fẹ́ tí ó máa wò màálù náà tí ò ní wò ìgbà ni wọ́n ti wá wá màálù yìí wọ́n wá rí màálù yìí àtẹ́lú àwọn orúkọ náà ti rí màálù yìí àwọn ọ̀tá màálù táwọn wí àà ah, gold tí màálù yẹn bá ọlọ́ni wọn fẹ́ rí èrè owó wọn ò fẹ́ kábàtì tẹ́lẹ̀ náà ọlọ́run fi kíláàsì wọn ọlọ́run fi kọ́ wọn lẹ́kọ̀ọ́ ọdún ìgbà ìsìnkú dáhùn náà wọn ti pé ẹ̀rẹ́ kí màálù kọ́ ọ̀rọ̀ wọn ni màálù ti ọ̀pá lò gan tí wọ́n pa wọ́n ti pa màálù àmọ́ ìbéèrè ìbéèrè kí wọ́n ti kásẹ̀ lọ́dún kásẹ̀ lọ́dún ṣùhàl kó wàhálà bá wọn

ولكن أنا أبي نجيح إرباد بن سارية رضي الله عنه قال حديث الله إني حديث أهم بدا تقبوط أهم بداني حديث مفتي بروجيت بني أولي تيوكاي بس قابوت 420 جلوية تيوكاي ni mo ti ní masters mi ni mo ti wọ́n pè ní fíkìlì àgbọ́yìn tàbí wọ́n lè kọ́ ọ̀rọ̀ lórí àdíjẹyàn kan yìí wọ́n tọ́ náà tuntun wá ń tìlú lọ́kọ̀ lórí ẹ̀ ọ̀rọ̀ ń kọ́ wa lọ́kọ̀ wa sẹ́lẹ̀sẹ̀ rẹ̀ Dr. Ahmed Bapa Magana ni onáà ni supervisor mi wani wa'adana rasulullah sallallahu alaihi wasallam mawutin baliga àbẹ́bí tí wàá tó ga fún wa baliga mọ́kànlá tó wọ̀ra gan-an ìjọba mi ní alukolo èmi wá gbọ́rù ìdórí ẹ̀ agbọ́wà zina àti ìjọba pé alẹ́bí sílámù sí kí wọ́n àtúbà àti ìyá ìlà ìlọ́wọ́ wọ́n gùn bíbà wọ́n bẹ̀rẹ̀ síwájú fún un ẹni fẹ́ yàgbẹ́ lọ yàgbẹ́ ẹni fẹ́ jẹun lọ lè jẹun ó ti kí zoro alẹ́bí kọ̀dákẹ́ wọ́n kọ́ sọ̀rọ̀ ó tẹ̀lé wọn ó kí zoro ẹni kí áfẹ́ ó ti gbọ́ wọn ó ti ọ̀bùjẹ́wò àwọn sáré ní yára sọ̀rọ̀ wà ní ìwà gà ẹni tó fẹ́ sọ̀sùn ẹni tó fẹ́ jọ ẹjọ́ ẹjọ́ ẹjọ́ tó fẹ́ lọ́gbọ̀n àti ìyẹ̀mọ̀ tó kò mọ̀tẹ́kẹ́ gan ọgà wà ní yára sọ̀rọ̀ lọ wọ́n dínà ní alukoro àwọn tó bẹ̀rẹ̀ fi sukún فقلنا يا رسول الله وجل وزرفت من العيون جبلت وامي جبلت وامي فقلنا يا رسول الله كأنها مؤيت المواد وازي تبي ما قاع الوازي جاء في بازي تعبريني فأوصينا وقالت انتبه فيك قال أوصيكم بتقوى الله عز وجل وني أسمع كنت بالولوغة أوصيكم بتقوى الله عز وجل ẹ̀bẹ̀rù ọlọ́ọ̀bá wọ́n sáma á ọ̀tọ́ à ẹ̀lẹ̀ máa gbọ́rọ̀ sàṣíwájú ilẹ̀nu ẹ̀sì máa tẹ̀lé wọ́n in tamara alaikum abdul abashi kọ̀lá àti pé ẹrú láti lu abasha black bí jẹ́ pé وإنه من يعش منكم رزق العيني فسيرى اختلافا كثيرا اليوم يقرأ يا قانون اليوم صباي اليوم صباي اليوم صباي اليوم صباي يقرأ يا قانون فعليكم بسنتي سنة مدي ورانيا ليلوري تباني عليك ورانيا نو ويكتب عليكم الصيام كتب عليكم القصاص ورانيا نو فعليكم السنة مدرا يلينوري وسنة خلفاء الراشدين المعاديين السنة وخليفة من تدني منا بتدنا الدعاء عليها بالنوادم الدلوك اللوين يرقي يرقي وإياكم والمؤلسات الأمور ايواد سرع بقهم كفتتكم والنزل فإن كل بلة دلالة بقو بلة الشنانين إن يبقى مسائل وما قلنا ilé ibi tó tó dúró ní ìṣẹ̀dá ni wọ́n mọ́ pé wọ́n kó lọ́dọ̀ lálàfi green bí má muslim afọ́n wọ́n wọ́n kó lọ́dọ̀ lálàfi náà ó di wa rawawa bai jaya wa turmizi wa kala hadisun hasan nawazi bizzal mu'jama ay am yab wa qila ab an yoga sai da yoga ni waju ah erigi erigi erigi na ku yoga all right ìdìbò nìkan náà nìyẹn Allahu ta'ala alam ẹni tó jẹ́ external professor tó wá tí mo àmọ́ ṣe defense project yẹn external professor yẹn wọ́n sọ pé inú ọ̀rọ̀ tí mo sọ nínú tíra yìí ní tàbísì yìí ìpínlẹ̀ ìlú four hundred and twenty one pages kọ́ni wọ́n á ní one hundred and eighty six coin wọn pa bílíà kí ló dé kí ló dé dúró kí ló dé dúró yìí mo lè pé bílíà bíi kẹ́ńsà ni kí ẹ bẹ sọ́kàbà ti wọ̀nyẹn náà ká tó mú un kúrò àbí kí n ṣe wàhálà gan mo ní gbogbo nígbà wà lẹ́nu àgbo ìsìlámù lónìí bílíà ni kan náà rẹ́ṣọ́lá ti sọ jẹ́ ti internal examiner táwọn ọjọ́ Allahu Akbar sani Allahu Akbar ọ̀rọ̀ mọ́ sọ yẹn òun bá ti Allahu Akbar sí òun kọ́ ní supervisor ni ọ̀sán jẹ́ supervisor ni kẹ̀kọ́ wá wá sí fúnifúnmi mẹ́rin tó fúnmi tó fúnmi wá ní fúnmi bí lóhun 65 ìdàmú project rẹ̀ máa àfáàbí gánú aláwọ̀ akọ̀rọ̀ tó tó mọ̀ ní máa ojú ẹ̀ báyìí ọ̀gọ́gbẹ̀ àwọn ojú ẹ̀ báyìí ẹ̀rọ́pọ̀ nígbà tó ń gbọ́n kú sọ́kẹ̀ rẹ̀ ọwá ní tí gbogbo bíbí àdáyà ní ọ̀dá ni ojú ẹ̀ ní ọwá ní àwọn pílẹ̀ ìtàmì ní ah, eléyìí tó lè ọ̀rọ̀ ń gbà ẹ̀kọ́ ní ní tuntun yẹn ni mọ́n àrẹ́sàfihàn amúnà àhàdà ayé amúnà al-islami mú ní wájẹ́ mọ̀ àmàlà àti ṣẹ̀rí ẹ̀kọ́ fún wa wọ́n jẹ́ ọlọ́pàá ọgbẹ́ muslim hadith wa wọ́n rí ráwọn tó transfer ibi kíra wọn ní antum alamu olùdúnlẹ́yàkù olúwa rẹ̀ ọgbẹ́ yẹn náà ni wọ́n ní máa lọ àwọn fẹ́rẹ̀ méjì tó fẹ́ bẹ́ẹ̀ wọ́n fẹ́ bẹ́ẹ̀ mẹ́rin onáà ló béèrè béèrè àwọn lẹ́tẹ́rà sí ibi tèmi tó wà ń bẹ̀ bí mẹ́rin tí wọ́n máa rùn jẹ́ àwọn òbèrè béèrè wọ́n ní máa lọ ìgbàjọ́ òkúta bí dr professor odede professor dr ibrahim ọ̀dàdì ọ̀pẹ́ kí mo ń ṣe bí mo fẹ́ gbọ́n ìjọba ìgbà kí mo ti bá fi ẹni mẹ́lọ̀ mo ti kó mẹ́jọ rẹ̀ ọdúkọ́ lọ́wọ́ náà lọ́pọ̀lọpọ̀ kọ́ ìzì ìsìnkú wọn ju wa náà kọ́ lọ́ba àdúgbò láàárọ̀ ẹlẹ́kẹta

ان تبقى تبقى فهمي اليه جو الجنة ان تبقى فهمي اليه نوع فعل جنة رواء بخاري امام بخاري لقبة لسوا ني قاري ذات الدنيا عروي نير الله الرابع على سؤالته الرابع عن ابي هريره رضي الله عنه قيل وكيل أمه بن أبي إياس سلمة ابن عمرو بن أقوى رضي الله عنه أن رجلا قتل عند الرسول صلى الله عليه وسلم بشماله على قول كان فوز بجواج عن النبي صلى الله عليه وسلم يقول لي تغني وجه المسلم فقال النبي بعد ذلك خذ بيمينك ما فوز اليوم قال لا أستطيع خلاص بقى كل إنسان تخلي يقول مين مين لا أستطيع بيوم يقول أنا بقول ما تبغى تكفى وتجيني وقفة النبي بيسأله عن كل اللي هو أستطيع بيوم ولا فيه kàrà látàtàtà lẹ́bí ní oṣù mélòó lóòótọ́ màmá náà ó ilà kébọ̀ kò sí jọ́kọ̀ fún kẹ́ ibi kò lè lọ́wọ́ sùn ìgbéraga ni pé mi kò kò tẹ́lẹ̀ mi sẹ́lẹ̀ wọ́n ni màmá náà ó ilà kébọ̀ kò sí jọ́kọ̀ fún gbé ìgbéraga lọ kò máa rọ́fà fi kò lè bọ́wọ́ sí ẹnu sẹ́lẹ̀ ma ọlọ́run rọwọ́ yẹn kò lè bọ́wọ́ ẹnu sẹ́lẹ̀ ma kò sí fọkọ̀ bí rawa muslim imamu muslim ba hadisi wa ta duba yana lai ta kafin zai nemi musa kan suna wa ya misi na surji wala ba sanu wala kan kiyama assalamu alaikum wa rahmatullahi wa barakatuh